ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف sọpẹ́ وبعلا ọlọ́run أنت رأيكات jùlọ à ń olùfẹ́wà olùṣùfẹ́wà annabiwa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kún ọba nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lẹ́ wọn bá kó sànú àwọn náà tó láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àtìwá wa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti bàbá ọlọ́mọdé àtàwọn wa láàtàlùkẹ́ àlọ́ kíra هناك إتمام وفاء في سيرة خلفاء الراشدين في عديهم وعوان صحابي الكرام صلى الله عليه وسلم وأقعد لعوان خلفاء الراشدين أبو بكر الصديق عمر فاروق عثمان ذو نورين àti àlèyé mọ̀rọ̀tọ́dà olóòtú àlèyé gbogbo àwọn tàbí àlèyé sí sẹ́lẹ̀ ọ̀rọ̀ nípa sínú alì ní à ń kà tó dojúkọ àwọn ìṣòro àwọn akẹ́sùn jẹ́mẹ̀lì nípa ogun rankumi lẹ́mẹ̀sẹ́ ológun rankumi náà ni pé rankumi mama wa sayyida Aisha radiyallahu anha tó lọ lọ sí slow sẹ́pẹ́ àwọn sàbí ìyá àwọn sọ́dọ̀gún mọ́ wọn lọ́wọ́ tó fi ká ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà tó fi wá mú rankumi mama wa sayyida Aisha náà tí mama wa fi da aisha àti àpọ́nlé ńlá tí na alì tí mama wa fi da aisha radiyallahu anha nígbà tí lọ round torí àwọn àṣàwùjọ kú ọ̀kánà ala كان علي تمثل بعد انتهاء الموقع بقول شاعر ní parí ogun yẹn tó gbìn yẹn parí ẹni àlè wá ń ilé ká aṣkò ودري وبخوري وجري ìwọ́ni mò ń jẹ̀rán sí ìwọ ọlọ́run ọba mò ń sàlàyé fún ọmọ àti tó mi àti àmójútó mi ma a ṣẹ́rẹ́rẹ́ gáṣúrò aláyíyá bíkàrí àkójọ àjẹ́gbẹ́ mi nípa ìtumọ̀ rí kàtàrí tó mi ní home madaran bí madaran yìí mọ̀ pa àwọn ará mọ́tẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ará mọ́tẹ̀rẹ̀ àwọn amájúlá àdọ́bí wọ́n lọ́kọ́ pa àwọn ará mọ́tẹ̀rẹ̀ ṣàfẹ́yìtì nafsi wọ̀kàtà tó ma àṣẹ́rì gbogbo ìwòsàn ọkàn mi nípa pé mo ti mo ti dé mo ti dàní ẹ̀dá lẹ́yìn náà mo ti wá ń pa àwọn àwùjọ ma amara bin an tanzila ummul mu'minin fi dar khalf bin abdullah al-khazai sinna ali wa qata yakun wa laysa ma wa kalẹ̀ wọ́n lè لي sílé ṣàhábẹ́jà خلف أم عبد الله الخزاعي على صفية بنت حارث قالوا صفية أم بنت حارث ابن أبي طلحة أم أبي طلحة ابن عبد العزة أم عبد العزة ابن عثمان ابن دار وعدنا في دفن القتلى لين واقع في كل لجوه جبلنا kí wọ́n pa gbogbo wọn kọ́ lọ sí gbogbo wọn àwọn tí wọ́n kọ́ lójú ogun principal kí wọ́n lè sí wọn tí ma àtàràfà aléhìn lẹ́yìn àwọn wá ń yípo wọn ń yípo àwọn tó kọ́ tó wú kalẹ̀ lójú ogun ọlọ́mọ ara àkábínú sọ̀rọ̀ nítorí sábìlì kábàmọ́ sọ̀rọ̀ قال زعمتم أنه خرج معكم معهم زعمتم أنه خرج معهم أتحن كريم إكتب لك لهم fàhálà táwọn òpèlè àwọn tó wọ́n jáde pẹ̀lú wọn fàhálà kásìtara ọ̀nà eléyìí ní àwọn péré kìí pé òpèlè ọmọ tó ń ṣe zamara aliyu tala'a qal orísìnà tala'a àwọn ọgbọ̀wé àjẹ́nà ni ọlọ́ọ̀bọ̀ kó bá sánú gbogbo wọn tó náà ti wó sójú ṣíra bá muhammad inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run bala ti wá ọ̀dọ̀ ọlọ́run náà lápadà sí wallahi laqad kunta kuntu akra an ara quraishan sar'a wallahi kuma jẹ́ nǹkan tí máa kú mi níra àti tọ́kà mi kọ̀ kí n kó wọ́n lójú ogun báyìí wa anta wallahi kama qala sha'ir bẹ́ẹ̀ ni wọ́ tọ́lá dára kàmí wọ́n sọ pé kí wọ́n kà kò sábúrú ń bẹ̀ ní ọ̀rọ̀ tí wọ́n ti bàtí sílù ń bẹ̀ ní kọ́rọ̀ tó ń yìí sọ ń bẹ̀ kò dáadáa ní pé ṣòkòrò kan ni ó di wa ọlọ́mọ ẹgbẹ́ pé iná mìíràn iná mìíràn mìíràn ní bẹ̀yà ní lẹ́sẹ̀rọ mìíràn mìíràn sí ìlà ẹ̀kùmà ó di wa àwọn wọn kà sọ pé máa múyàn súnmọ́ lọ́wọ́ bá ń bẹ̀ ó lè bá ń da ẹ̀gbẹ́ máa fíìlì pé ṣòkòrò ìsìlám ó di wa ó ta kàánà yóò ní ìlú gínà آه أتكني طلها فتى كان يدنيه بنا في أرون وكاكري أرون سمان من سبيك نكاد دوري إذ ما هو يستغنى ويبعد الفطرة داني أمي كل كلانه لينا ويبعد قو فقرة يسبيك نكافه قلني وعني كان فتى أبقني سيدنا طلحة kàrẹ ní ìrògínà tẹ́lẹ̀kì dúkìá ọ̀rọ̀ ọ̀rọ̀ ń súnmọ́ ní sídéèkì nípa dáadáa rẹ̀ nípa òdodo rẹ̀ pààrọ̀ ọ̀rẹ́ rẹ̀ ìdìmọ́ àhùwà àmọ́hùn yẹn awárí pé ìṣàgùnà oníkìlọ́rùn ìṣàgùnà ọ̀yẹ̀bà ọdún olùfọ́kùnrà bẹ́ẹ̀ ìṣílẹ̀ ń sá fún wọn jẹ́ kú sí náà lọ́ba ìṣọ́lá alákọ̀ọ́lá min albáàlì wa alùkùfà Allahu akbar àtàwọn tí wọ́n kú lọ́dọ̀ sí na alẹ́ àwọn akọ́kọ́ ni àwọn tó kú lọ́dọ̀ sí na tọ́láhà àtàwọn sí na tọ́láhà gbogbo wọn sí na alẹ́ wa kó jọ wá kí mo sí wọn dá láàrùn ló sẹ́rí pé ìdáyẹ kìí sí jà síbú wọ̀ ni ọ̀rọ̀ ìdíkálà gbogbo wọn ṣètọ́ ó ń kálukú bẹ́ẹ̀ wọ́n pé ìtìhá tó ń ṣe olóòdodo ló ń wà ọlọ́run kó máa kẹ́wọn kó máa gẹ̀ wọ́n sọ́lá aliyu kọ́sọ́lá alákọ́sọ́lá alákọ́sọ́lá من أهل البصرة وعلى بيت عمر كل ما وكيد عايش وسكراني وعلى الكوفة وعلى الكوفة هذا ما كان في أذكر من أسلاب إلى مسجد البصرة لينا وان كانوا كو وان كو كنا في البصره كو كنا في البصره مسجد البصرة قال من عرف شيئا فليأخذه ومن كان كان لابد يعني يعمل فهو يبيه كم إلا سلاحا fi khaza'in àwọn nǹkan ogun nìkan ni wọ́n kó sínú sọ́ọ̀ wọ́n tọ́jú láti kí wàhálà ọmọ ṣẹlẹ̀ lórí láàrin ìlú nígbà tí kí ìdíjìnlẹ̀ nàìjíríà ló ń sì ìjọba ti wà káàkiri fún káàkiri fẹ́ tẹ́sí nǹkan wà lọ́wọ́ ẹ̀ fún ọkọ̀ lọ́wọ́ mi wàhálà ọlọ́ọ̀bà aláyé sí mọ́tò sòótọ́ eléyìí agbára ثم دخل على بصرة فباياء أهلها بين سنة علي سؤال البصرة قالوا يا واسم ولا علي عبد الله بن عباس رضي الله عنهم أجمعين وفي سنة عبد الله بن عباس وفي قومنا إلو بصرة رضي الله عنهم أجمعين لهم جعل على خراج دياد ابن أبي سفيان lẹ́yìn náà àyìn tó dé kúkú máa gbà owó ilé àwọn tó máa sàkàràjì wọn náà ni Zayyad ọmọ àbí Sufyan yáni ọmọ bàbá sẹ́yìnà Muawiya bin àbí Sufyan ó di yíwa ọmọ tó àfúrà yíwa ìgbàlagbà wa náà rajulan qala lẹ́yìn ọwọ́ arákùnrin kan sọ báyìí pé jazaita anna amnan uququna àwọn aláìgbọ̀rọ̀ wa wa ìgbà mọ́lá fi àwọn ìsára ákàrà ya ummi tubi ma ma mi tuba yani izakiri fasiri da aisha ne fa'ara bi kullu minhuma an yudlada bi tasalda inna li yakuni wa tasakun funi o ti ri ọ̀rọ̀ ọ̀rọ̀ ti ko kun na gbogbo ni agba ọgọ́rùn ọgọ́rùn ani an lo kinya kin kan tara wo ti ma owo esibe Allahu akbar Ọlọ́run ko ba sanwó lẹ́sàn rẹ̀. Màdáhàdá ala umil lẹ́yìn náà lọ́wọ́ palẹ̀mọ́ ó pè fẹ́ mọ̀mọ́ wa Ummul Mu'minin kò padà sí Madina fẹ́ra ila Madina wọn ni kò padà Madina tó ti wá واختار مع أربعين امرأة من النساء البطلة المعروفات واختار مع أخاها أبو بكر محمد بن أبي بكر بطل فيها مبرين فوتي nínú àwọn obìnrin eh, bàtàlá tí wọ́n mọ̀ dáadáa tó jùmọ̀ lẹ́yìn náà ètò wa jẹ́ ètò wa rí pẹ̀lú mọ̀mọ́ wa wọ́n yọ̀ lẹ́yìn àjùgbọ̀n náà ni ọmọ ayẹ́ muhammad bin abi bakar radiyallahu anhum ajma'in فلما كان يوم الذي ارتالت به اجتمع الناس إليها فقالت وجدت ما وعوك براكون إلو بكر على سنة دينا ويواقي وانصبائك لي فقالت يا بني لا يعتب بعضكم على بعض يوم امي بما ذكي àìdá ọ̀tẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ẹlẹ́jẹ̀ ó máa tẹ́lẹ̀ bléèmù àwọn kan ní máa bléèmù àwọn kan innahu wallahi ma kana bayni wa bayna ali fi tadim illa ma yakunu bayna imra'atin bayna ama'ihu ama'iha والله مقلوب برا إنه ما كان والله ما كان بيني وبين علي في الدين أدرك في كسمة كتوى لا نقلوا علي ورمو طبعا يبقى كتوى نقل علي جو نقل على كسمة قضي إلا ما يكون بين من ما تلاني أبري أتعوان كيبه ناني كي أمنزتني لسنة قطع الله وكيدي لسنة قطع الله ìdá Aisha radiyallahu anha rúmọ̀ tí wọ́n ilé ìbò yín gbé káàkiri nù mo rọ pé sínà ìdá Aisha láàrin rẹ̀ pẹ̀lú Ali nígbà isk nígbà tó fi kọ́ mọ́ ìdá Aisha mara kí ló ń sọ̀rọ̀ yìí kí ló ń sọ̀rọ̀ yìí tó dọ̀ wọ́n bá jẹ lọ

náà ní sọ̀rọ̀ láàrin wa kò sí kí jù bẹ́ẹ̀ lọ Allahu ta'ala alim dam wọ́n sọ orísìí wọ́n tún ní sẹ́yìn náà náà wọ́n náà kò sí sẹ́yìn Aisha radiyallahu anha torí Abubakar Siddiq radiyallahu anhu kí bàbá Aisha kò fúyàwó tòun Fatima nínú ogun bẹ́ẹ̀ ó lè nígbà tí Fatima bèèrè ogun títí náà Abubakar sọ pé ara ò àwọn ẹlẹ́jọ́ lọ́wọ́ إنما إحنا الأنبياء لا يورث أيجوها أيجوها والنبي ولا ما سو موني بينا بينا بينا بينا بينا شكرا قال لي kó di èyí máa gbé oríṣiríṣi wá ní lọ́fà tens àti máa fúkì tán láàyè láti máa nàkán ká máa nàkán káwọn gba tìtàn láàyè rárá ọlọ́run kọ́ yàrá ṣe tán àpárá ni mò ń bá nǹkan sọ̀rọ̀ lánàá yẹnìkan tó wáyé nìkan lọ́wọ́ fẹjọ́ sùn mí pé àwọn akẹ́lẹ́ gbogbo àwọn ní dáńbí sí àdúgbò eh, ń kọ̀dúgbò yìí rí mílíọ̀nìyà ti tàbí náà pè tọ́ wọ́n ní ẹnìkan náà wà fún mi ní fóònù nọ́mbà pé ẹni yìí àti ìyàwó ẹ̀ ọjọ́ ọjà òun ìrọ̀jú bá láti mi yàrá bá ń dáńbí sí ọmọ ọmọ rí wọ́n mọ̀ mọ̀ sí mi ọmọ rí àdúgbò àmọ̀ mọ̀ náà yan ọmọ kó wá òun fi gbóhùn bá wọn sọ̀rọ̀ mo wá ọ́ fún nọ́mbà wọn máa bọ́ nọ́mbà tìrẹ̀ náà mo mo ti nọ́mbà tó wà kékeré màmá wọn ta oúnjẹ nínú gáràjì wa nínú ìdíje ìjọba ní ìsìn mo wá pe ọkùnrin kọkùnrin títí pe àwọ ọmọ pé ọkọ lọ́ba ni ah mi ò rẹ́yìn ni ah àti màmí ah ọlọ́mọ yìí ni ìwọ́n máa ń yọ̀ǹda bá rẹ̀ wá gbá kọrin ní àwọn ọmọ mi mo fẹ́ ẹ nírọ̀lẹ́ nígbà tó di ìrọ̀lẹ́ ẹ̀ka kò ní pé òun wà ní goslo ní ọkọ̀ ìgbà máa dó di five ní orí nígbà máa wọ ilọ̀ máa wà mẹ́ẹ̀ pẹ̀lú aláàjì àgbẹ̀bà àtìlá mọ̀mẹ́ náà wá wá pẹ̀lú púrẹ̀ mi àwa sọ́ọ̀tì wọn ẹ̀wọ̀n mẹ́rin wa lọ tó bá kùnì kùnì dídé kí ló mọ̀ wà bá mi wà ní kọ́kọ́ mi ní. bí wọ́n fẹ́ jáde tó mẹ́rin pé nígbà mo bèrè kí ló ń fa àdá tó bá béèrè kí ló fìlà gan ìlú mi sọ pé nǹkan tó gbàgbà kí n tọ́ ni ní ìdímọ̀ lè gbé kó mi ṣẹlẹ̀ adélọlé adélé lọ́kàn àwọn afẹ́fẹ́ kan náà ọ̀pọ̀lọpọ̀ pò sí ó tún mo ti kó bí ó ní ṣìtọ́nù ṣìtọ́nù alẹ́ bíbá àbí ṣìtọ́nù náà olúwa bá wọn yé sí láti bí oṣù méjì sí mẹ́ta lábí láti pẹ̀lú Ramadan ìyàwó tí wọ́n kókó lé ní àwọn àgbà kọkọrọ àfihàn wọn mọ́ àti gbogbo àwọn ọmọ àánú ẹ̀jẹ̀ nìkan ní ọjọ́ ọdún ìdí yìí àwọn ìlú kọ́ ọmọ fún òkú ọ̀nà sí ìdí wọ́n ti kúkú ilé lálẹ́ nílé àwọn yẹn ọmọ ìyàwó wa náà lè wọlé ìgbà àtàwọn ọmọ làwọn sí ìdí tó wà lọ àwọn ọmọ tó sì nínú àmì níbi ìrora náà ẹjí máa bínú mi ọgbà náà ni ó kà tẹ́lẹ̀ lẹ́gbẹ́ tó jọ ìjọ kọ́ tó fún sọdún pẹ̀lú àwọn oníwọ̀n wọn gbà ọjọ́ fún ọ padà ọlọ́wọ́ wa kó sọ̀nà ṣìtọ́n létí ṣìtọ́n ọ̀tá wa ni wọn pe iná ṣìtọ́n lọ́kùnmọ́ àdúwò àtàkìdó àdúwà ìnáma yàdùn àìsàn báwo lè kúrò mi ní asábì sàyẹ̀rù ọlọ́run kọ́ lọ́wọ́ àṣetọ́ ọ̀nà ọlọ́wà wọ́n lè lẹ́yìn sígbà tàbí mọ̀já ní rọrọ̀ lọ gbọ́dẹ̀ pé àwọn ló ń bọ̀ ń bọ̀ kọ̀ wá ọlọ́run kó sànù wá náà iná o máa máa tẹ́bí sí liman akara kò sí ìrọ̀ tó kọ́ mi kọ́ ìrọ̀jẹ́ mi ju àwọn tó bá yà àkàyàr liman mi lẹ́mìnà àkàyàr kala alẹ́ náà والله ما بيني وبينها إلا ذلك قل والله أنا بقول والله كسينك كلاني من كلوه بدنا له وإنها لزوجة نبيكم في الدنيا والآخرة معدري يوا النبي لله يوا إنه الجنة يعني أبا الجنة خرجت يوم السبت بر رجب من السنة السادسة والثلاثين wọ́n bẹ̀ kó nílùú kófà níjọ sọ́dé inú rajab ní ọdún 36 àti hijira ọjà àti ilẹ̀ maka lẹ́yìn ọlọ́sí maka hajj àti ọlọ́sí hajj ثم رجعت الى مدينة لين لقرى مدينة والحمد لله وقد الكرم بعد قالوا بقى بقى بقى بليه كرم بعد قوس عمل وقواه صلى النبي القديم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله نعم نعم ni ilé ìka aṣùkò ọlọ́ọ̀bá ò ìwọ ni mo ń kọ́pìlì fún ìwọ ni mo ń sọ fún ìjírí nípa àìbójútó mi dáadáa àìsí àwọn tàjà yàrá wa náà kó lè nínú òbójà rẹ̀ àti gbogbo lọ yìí wọ́n máa ṣẹ́rẹ̀ ní àwùjọ àwùjọ kan àkójọ kan ṣọ́wọ́ alẹ́ ìyá ni wọ́n kàn mí jẹ ni wọ́n kó ìjọba mi bí sọ̀rọ̀ yìí pẹ̀lú bí mò ń rí ó di yẹn kàtàkùn tí mi ní mọ́dọ̀rọ̀ ní mọ́dọ̀rọ̀ ni ara alẹ́ pẹ̀lú ara alẹ́ ní kàlà wọn ara mọ́dọ̀rọ̀ ní kàlà mọ́dọ̀rọ̀ ó di ṣàfẹ́yìntì nọ́fṣì àmọ́ ọlọ́mọ pé àmì ẹ̀mí dáa ìdíje kan lọ́nà pé mi ò mi ò sí àbòsí ó di wọ̀ kàtọ́ tó máa ṣára wọ́n ti àkàrà wa àwa jẹ́ máa kánà pàrà wa ó di wa náà náà